Labalábá ni wá o ẹ̀gún ò láyé labalábá ni wá. Àgò onílé. Káyédàkó mọ́ fa ìṣòyìn ìyàmọ́. Onílé mo kágò. Ẹ̀gún ò láyé labalábá. Ìbà lọ́wọ́ ọba Èdùmàrè. Káyédàkó mọ́ fa ìṣòyìn ìyàmọ́. Ọba tí ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ. Àní labalábá ni wá o ẹ̀gún. Ọba tí ó sì tún wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Káyédàkó. Kábíyá ò sí Elédùmarè alábániwá o. kábíyá ò sí ọbẹ̀ èdùmàrè. ẹ̀gún ọ̀la. ìbà lọ́kùnrin. ìbà ìlóbìnrin. ṣẹ́rí mo ṣèbà àwọn tó ti wí kí n tó wí. mo ṣèbà àwọn tó fọ̀ kí n tó fọ̀. mo ṣèbà àwọn tó tẹ̀ kí n tó tẹ̀. mo ṣèbà àwọn tó sọ kí n tó máa sọ labalábá ni wọ́n. ó tún kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ẹṣin ọ̀rọ̀. ayédáko mọ́. níbikíbi tẹ́ ẹ bá ń láǹfààní láti gbọ́ wa nílé lóko lódò lẹ́yìn odi. kì í ṣe labalábá lásán. orí ètò ẹṣin ọ̀rọ̀ náà lẹ́wà. aṣọ wọn lè fàya. ṣé ẹṣin ọ̀rọ̀ lètò? ètò lẹ́ṣin ọ̀rọ̀. fún ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ láyé. orí ètò ẹṣin ọ̀rọ̀ la ti ń mọ̀wé wá fún wa tá a sì ń yànnàná rẹ̀ tá a sì ń kọ́ra wa ní ẹ̀kọ́ kan àbí òmíràn. tó nínú ẹ̀ wò ó. lónìí a ó tún mú òwe mìíràn fún wa. ẹ jẹ́ ká fàpèrè tẹ́ ká tún já aládùn òwe wa tòní. labalábá ni. òwe lẹ́ṣin ọ̀rọ̀. labalábá ni. ọ̀rọ̀ lẹ́ṣin òwe. káyé mọ́fà. ṣé bọ́rọ̀ bá sọnù òwe la fi wà ọlọ́run ló ti kọ́. òwe wa tòní rèé obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ. bẹ́ẹ̀ ni obìnrin sọ̀wànù ó wá lóun ò lórí ọkọ. nítumọ̀ èrè fẹ́kílẹ̀ lè túmọ̀ sí. ṣẹ̀rẹ̀ lẹ́tà nù. gbogbo wa la mọ̀ pé ìwà ṣe pàtàkì fún ọmọ ènìyàn ìbáṣọkùnrin ìbáṣọbìnrin. pàápàá jùlọ fún obìnrin bẹ́ẹ̀ lọ̀rọ̀ yorùbá kan tún sọ pé ìwà lọ́ba àwúre béèyàn bá ṣàwúre bí ò níwà asán lásán ni torí pé ìwà ṣe pàtàkì ó ṣe kókó òwe wa wá ń sọ pé obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ èyí túmọ̀ sí pé bóbìnrin ò bá níwà ó ṣeé ṣe kírú obìnrin bẹ́ẹ̀ má rọ́kọ tàbí kọ́mọ̀rí ilé ọkọ jókòó sí tàbí kọ́mọ̀rí ibi sẹ́rùkà àmọ̀ràn wa fún àwọn obìnrin ni pé ẹ jẹ́ ká níwà rere. ìwà tá a bá mọ̀ pé à ń wù tí ò da ẹ jẹ́ ká lọ tún torí ọjọ́ kan ọjọ́ kan tá a kúrò nílé bàbá wa tá a lọ sílé ọkọ. a sì mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni wọ́n wá ṣe pàtàkì torí pé ìwò èèyàn lèyìn ò fi bá ẹbí ọkọ àti ọkọ pàápàá gbé. fún àwa tá a bá ti wà nílé ọkọ ẹ jẹ́ ká mú lò ká níwà dáadáa ká wùwà dáadáa sẹ́bí ọkọ wa ká wù sọ́kọ wa náà. àwa tá a sì ń gbèrò láti lọ sílé ọkọ náà ẹ jẹ́ ká wùwà rere. lè dúró méjì. àtọkùnrin àtobìnrin wa ẹ jẹ́ ká níwà rere ìwà tá a bá mọ̀ tá a wù pé kò dáa ẹ má jẹ́ ká wù ẹ jẹ́ ká máa wùwà dáadáa. òwe wa tòní rèé o obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ ìtumọ̀ kátó. èyí ni pé bóbìnrin ò bá níwà ó ṣeéṣe kó má rí ilé ọkọ gbé tàbí kó má ríbi sẹ̀rùkà tàbí jòkó kà. àjẹ́ ká lọ níwà rere o. ní bíbáyìí náà láti máa ṣẹnu ní déédéé síbi lónìí ṣé bọ́kọ̀ bá ròkun bó rọ̀ṣà ó di dandan kó fàbọ̀ félébùté. a ò ní rí mọ jù báyìí lọ lórí ètò ẹṣin ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín RMA bàbá Yorùbá lórí àkọ̀tun ètò wa ẹṣin ọ̀rọ̀ inú ayọ̀ ni mo fi yín sí lágbára Elédùmarè inú ayọ̀ náà ni màá bá yín lọ́sẹ̀ tó ń bọ̀ a ò ní rí ìbànújẹ́ a ò ní rógun àsúrépè pa mo ó dàbọ̀.